بسم الله الرحمن الرحيم الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الكتاب وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون الحق من ربك فلا تكونن من الممترين ولكل وجهة هو موليها فاستبقوا الخيرات أينما تكونوا يأت بكم الله جميعا إن الله على كل شيء قدير ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وإنه للحق من ربك وما الله بغافل عما تعملون ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره لئلا يكون للناس للناس عليكم حجة إلا الذين ظلموا إلا الذين ظلموا منهم فلا تخشوهم واخشوني ولأتم نعمتي عليكم ولعلكم تهتدون كما أرسلنا فيكم رسولا يتلو عليكم آياتنا ويزكيكم ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون فاذكروني أذكركم واشكروني ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن حيث خرج العالمين وصلاة الله وسلامه على أشرف المرسلين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته سبحان المسلمين atọrọ àlékún kí a ti gẹrẹ fún Ànábì sallallahu alaihi wasallam ẹ ẹ tọrọ bá láti

ọmọ sábà ní gbọ́jú bá sí ń fẹ́ lọ la hawla lana wala quwwata illa billahi al-azim à ń bá ọ̀rọ̀ bọ́ ní jẹjọ nípa bí Allah subhanahu wa ta'ala bó ṣe chẹ́ǹjì kíbla láti Baitul Makka ṣùgbọ́n ìbéèrè kan wá wá tí àwọn àfáà béèrè Allah subhanahu wa ta'ala ní walikulli wijiyatun wa muwalliha ó ń kálukú náà lò níbi tí ń dojú kọ kí ni túmọ̀ àyà yìí apá kan ní méjì ló pín sí ó kó àlámọ̀rí ẹ̀sìn inú ó tó kó àlámọ̀rí ìtayé inú walikulli wijiyatun wa muwalliha gbogbo àwọn tí wọ́n bá yà á di ìwé àfihìntọ́lọ́mbà sàánú yóò fojú rẹ̀ wọ́n kéw wàlìkúlẹ̀ ń wújì ha ẹmbá yá di kéw ìwé títí ẹ ti ta àfihìntọ́lọ́mbà sàánú ní ọmọ ẹmbá lọ rẹ̀ ìkàwé wàlìkúlẹ̀ ń wújì ha ẹmbá lọ kọ́ sí ọwọ́ ẹni ọkàwé ọmọ wòwú ẹ̀ tó nùkó kò ní mọ́ ìpé ibi tọ́lọpọlọ díẹ̀ sínú wàlìkúlẹ̀ ń wújì àwọn dókítà wọ́n máa wúra wọn níwò pé tí bá ti yọ sí àwọn gbóònù ọ̀sìtù ọ̀sìtù wo wọ́n lè kó lè wíjì à àwọn nọ́ọ̀sìsì àdó ma wòrà wọ́n wò wípé in tá a fẹ́ fọpọlọ wa tá a fẹ́ fi sí lọ fi sí òun tí igun tí a náà bá wó ń bẹ̀ kò sí ní táyìnà fẹ́ mójútó wọ́n lè kó lè wíjì à èyí tí ń yẹ̀jẹ̀ wò yóò ní òun lòun tó àṣírí fẹ̀yìn dókítà in táwọn mẹ́yìn náà mọ̀ wọ́n lè kó lè wọ́n wà léyà eléyìí jẹ́ ti tọ́lọ̀ wọn ba tó dorí ojú kálukú kọ nílé ayé wọ́n lè dè fàádà ó ní ọba tí ọkàdàrà bí tó ń kálukú ọyà sí fàhádà ọwọ́ afọ́nàmọ́ lọ́ọ́bẹ̀ ẹni tí ó jẹ́ wípé bàtà ni ó máa ṣe bí ń kọ́ ń wè bí iye jù bẹ́ẹ̀ lọ yóò padà kó sùkú náà ni yóò rówó san nǹkan kó gbèkú mẹ́ ẹni tẹ́ pé kí ó ní òkè bí ń lọ sùkú jù bẹ́ẹ̀ lọ ìdí kí ó náà ni ó padà sí ọ̀sọ̀ wa ń sọ àwọn afọ́ àwa ní dáná kíbùlà yìí ṣé Baitul Maqdis Zamzam lójú kọtẹ́lẹ̀ yìí kíbùlà àwọn ta ni apá kan àwọn àfáà ní kíbùlà àwọn yahudi nìyẹn òkúta kan bẹ ní inú jerusalem nìyẹn nínú baitul maqdis yẹn òkúta làwọn yahudi máa ń dojú kọ tí wọ́n fẹ́ sí jọ́sìn nàṣọ́rọ́ ń kọ́ àwọn kìrìsìtẹ́nì àwọn máa ń dojú kọ mọ́ṣíríkù níbi tó òun ti ń yọ wọ́n fèsì òun ibẹ̀ ní kíbùlà àti wọn ṣùgbọ́n bá mùsùlùmí in dáa jù lọ́wọ́ bá fún wa nínú kíbùlà ọ̀rọ̀ yẹn pàkànfà sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àfáwà àgbà Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n ní kò rí bẹ́ẹ̀ gbogbo mọ̀ pàtàkì ti lọ kàbá iná lọ́wọ́ bá fà náà kí wọ́n máa dojú kọ wọ́n ní sẹ́yìn lẹ́rìí wọ́n náà lẹ́rìí wọ́n lẹ́rìí àwọn ó ní ọ̀rọ̀ tí alọ́sọ̀tọ́lá ń sọ ní Suratul Ali Imran wípé a'udhu billahi minash shaitanir rajim inna awwala baytin wudi'a lin-nas lalladhi bi Bakkata mubarakan hudan lil-alamin ilé àkọ́kọ́ tá a fi lélẹ̀ fún àwọn ènìyàn pé kí wọ́n máa dojúkọ kọjálí ẹ̀sìn onílẹ̀ tí ń bẹ ní mẹ́ka yẹn ìdán a jẹ́ pé alìkáàbà qiblatun li jamil anbiya wà àti báyìí ìlà man taraka millata nabiyyihim lil yahudi wan nasara a jẹ́ wípé kàábà yìí ó níbi tí gbogbo umamu jẹ́ ń dojúkọ àtànábì wà tẹ́tẹ́ tẹ̀lé wọn ṣùgbọ́n tí ẹ nínú yahudi tí ẹ sọ wípé àwọn tẹ̀lé ànábì àwọn dojú kọ òkúta tá sọ àwọn tí ó ya nínú ọ̀nà sọ́rọ́ tí ó náà tẹ́lẹ̀ ànábì Ìsá àwọn dojú kọ ibi tóòrùn tí ń sìnkí ni ó títí yọ ìdán ọ̀rọ̀ tó tẹ̀sùn òjò rọ̀ àfáà náà ni wípé kàbáyì náà ni ibùdójúkọ gbogbo mọ̀ tó ti lọ arúsọ̀rọ̀ wọn kápá bọ́rọ̀ ń pẹ́ wọn min haithu kharajti apá kan àfáà ní ọ̀rọ̀ yìí dojúkọ ànábì ni gbogbo bí ọba rí tásìkò òun bá ti tó fàwọ́lù ojú akùnrin ṣàpọ̀ ọ̀nà kàbáyì òní ọmọ dojú rẹ̀ kọ apá kan ní gbogbo mùsùlùmí ìní alásàrà ní bá wí bẹ́ẹ̀ náà lórí mọ́ṣálàwádé almusalli inda alkaaba aina yastaqbil ẹni tí bá ń kírun lọ́wọ́ tí kaaba ń bẹ wájú rẹ̀ níbo ni ó kọ yóò dojú kọ ainul bayt yóò dojú kọ lé a jẹ́ pé eléyìí ni ó mú ọ̀rọ̀ náà clear sí wa ọ̀rọ̀ wo agbẹ̀yìn kankan ní lagzu nínú èdè lọ́rọ̀bọ́wá lagzu ò ní bí ẹ̀fẹ̀ àwọn afọ́wọ́ àṣà àwọn akànjọ́ nù fíkìú wọ́n ń pè ní al-alghaz al-fiqhiyya al-alghaz al-fiqhiyya àwọn tó jọmọ́ bí àwàdà nù fíkìú tí èsì ìsáwàdà wọ́n ní madha taquluna fi imra'atin madha taquluna fi rajulin kí ni tẹ́ fẹ́ sọ ń pa ọkùnrin kan alimin ọlọ́run fún mímọ̀ faqihin àgbàlagbà fún fíkíù ni hafidhin li kitabillah ó wá kúrò níta látọ̀kẹ̀dílẹ̀ fa ammatu mur'atuhu wa salla khalfa mur'atihi wa salatuhuma sahiha tó ń ti bẹ́ẹ̀ ẹ̀yìn ìyàwó rẹ̀ ló ti kírun àtirún ìyàwó àtirún ọkọ ìkẹ́kọ̀ọ́ òsì bàjẹ́ ń bẹ́ẹ̀ iruu yaa wey ola laafiya bákanna iruu kɔnɛ naa laafiya awa fɔ wa dan kpè obìnrin yɛ ɔmɔ kuran ka iwanti la wa nuli ɔkɔ rɛ si ń gbɔ ŋgbati ti la wa ɔwa di ayi bi ta ti ma ń forí balẹ obìnrin yɛ wa forí balẹ. bẹ́ẹ̀ tí bá sì ń tílà wà Kùránì tó bá forí balẹ̀ táwa náà sì ń gbọ́ kíra rẹ̀ súnà nábì ní kí àwa náà ká forí balẹ̀ tẹ̀lé ìforí balẹ̀ ń tọ̀ tá a lọ sábàbí ìforí balẹ̀ ìyàwó kí ní kàtẹ́ ìforí balẹ̀ ọ̀rọ̀ náà tọkọ bá wà forí balẹ̀ tá a forí balẹ̀ tẹ̀lé ìforí balẹ̀ rẹ̀ so ọ wà nù alghazu alfiqhiyya tayib ó wá máa ń béèrè wípé madha khalfa imamihi nkírun lẹ́yìn ìmáàmù rẹ̀ wa huma mutaqabilani òun àti ìmáàmù sì fèsì ara wọn báyìí wa salatuhuma sahiha ìrun méjèèjì sílẹ̀ láàfíà á nì nà òun náà ni gbogbo ẹni tí ń kírun indal kaaba ìmáàmù rẹ̀ ń bẹ́ẹ̀ òun wà ń bí nítorí pé ilé tí ń bẹ láàrin wọn yìí wọ́n jọ dojú kọ ni díẹ̀ tó bá ti wà sùn kálukú ààyè tó bá ti wà sùn kálukú náà ni ó dojú kọ a jẹ́ pé tí wọ́n bá dojú kọ ráǹdì báyìí ayinu lè bẹ́yìt ẹni tí máa ń bẹ ní kàbá ilé ngẹgẹ báyìí òní ọ́fíìsì àríbá ẹni tí ó bá sí ní kàbá ṣàtúrù jíà ọ̀nà ibi wa akílẹ̀ amọ́sí alẹ́ ilé yìí wípé kìí ṣe ń tá àmà ìfìlọ̀ ọ̀dẹ́mọ́sá sí káàkiri lọ́fà tó fi jẹ́ pé ń tó nísinmi tó bá fẹ́ kọ̀ nǹkan fáwọn èèyàn ó mímọ̀ ni ẹni tó nísinmi tó bá fẹ́ pàwọn èèyàn láṣẹ dáadáa oníkíni o onímímọ̀ ni lápẹẹrẹ ẹn tó bá ń wọ Al-Jazeera tàbí news mi ìtọ̀jẹ́ world news ní nǹkan bí ìjẹjẹ sí jẹfà sísè ó sì kíma àpéjọ láàrin 20 countries lórí wàhálà tí ń ṣẹlẹ̀ sí àwọn Palestine lórí wàhálà tí ń ṣẹlẹ̀ ní Syria lórí wàhálà tí ń ṣẹlẹ̀ ní Misra lórí wàhálà wàhálà wàhálà ìkílódé lórí àwọn lágbàwá ta ló ń gbàlejò wọn ọba Saudiya ọba sùúríyà látọ̀dọ̀ èmi àtẹ̀yìn nìsín nínú ọkàn wa gẹ́gẹ́ bí ìjà ọmọ ìyànú ẹ̀sìn a gbà wípé kì í ṣẹgbẹ́ buhari lọ́dọ̀ wa abẹ́gbẹ́ buhari ni táyì nítorí kí ló sì sọ di bẹ́ẹ̀ nítorí wípé headquarters wa mùsùlùmí òun lòun gọ́fà yẹn àwọn tí wọ́n jẹ́ representative country kọ̀ọ̀kan wọ́n ń dé ń kọ̀ọ̀kan wọ́n lọ rèé fọkọ̀ pàdé wọn wọ́n páàkì báyìí ibi tí wọ́n ti ṣe kíma wọ́n ma wọ́bẹ̀ lọ́nkọ̀ọ̀kan Argentina dé ọ̀bọ̀ ọ̀bọ̀lọ́ ọba jókòó ọ̀bọ̀lọ́ yọ́lọ̀ jókòó jẹ́ ẹkọ́ jókòó sí àwọn representative kan wá wà tọ́jẹ́ pé obìnrin ni wọ́n kí lọ bọ́wọ̀ á sí báyìí ṣé bí ń tọ́ ẹkọ́ bá ó ṣe ní kọ́mọ́fẹ̀sì rẹ̀ pamọ́ wà lẹ́ ọba ń bọ̀ wọ́n lọ sẹ́rìpá àti dáràn bọ́bọ̀ sí wá ń bọ̀ wọ́n lọ yìí ẹni tí ọ̀bọ̀ wájú mímọ̀ yọ mọ̀ pé òun rẹ̀ òsáṣo ẹgbẹ́ ayé ti sàbí gan ti bàjẹ́ sẹ́ẹ̀sì rán ọba òun wàhálà míì tó lè ṣẹlẹ̀ táàtì ẹ̀nì rántí pé à ń bobe lọ́mọ tí ó burú jáì tó ti gbé ẹ̀kọ́ nù ẹ̀sìn ìní ọ̀sẹ̀lẹ̀ ṣùgbọ́n lọ́n fi àwọn ọba mú wàhálà mẹ́lẹ̀ àwọn àfa àwádà kéke tó lè dá wàhálà láàlẹ̀ tá a sì ti rí bọ́lọ̀ ń ti dá wa lẹ́kẹ̀ẹ́ bí wàhálà láta ń bẹ̀ nígbàdàn lébi yìí kì í ṣe báwọn àfa òun rà kò sì ti ọlọ́run o wa àsìgbóbi olóbìnrin lọ oríta ní ọmọ tí a ń bá ya jáde tó ní pa ń tajẹ lẹ́ta ti nkankan àtàlọ ọmọkà àtàlọ nkankan tamẹ́ríkà wà ní àwọn ọba ń dá sí ṣùgbọ́n àkọ́kọ́ fẹ́ sì kí ọkà àbánà wọ́n wá kọ́ ọmọ ogun bẹ́ẹ̀ wọ́n máa mutí lórí pẹ́mi àti sọ pé ọba Saudi ọbọbìnrin lọ. ṣùgbọ́n wo wa sọ láyé pé tó ṣe ṣùgbọ́n gbà fìtínà ti mọ lórí ọ̀nà nìkan ààtò ní jọ lórí àwọn yòókù mọ̀ ní 80s ní 80s àwọn ṣíà wọ́n láwọn fẹ́ gbà kàbà kí ni wá sí gbogbo àwọn tá a máa ń kírun ní haramu Mẹ́kà a rí wípé ìntẹ́ fi máa ń gbé òkú wọ́n ṣe bí gàkàkà sókè rẹ̀ báyìí tí wọ́n gbókù sínú rẹ̀ ṣùgbọ́n kí ní òun pé ìntẹ́ fi gbókù rẹ̀ ó wá sí nǹkan báyìí kọ́kọ́ fa ògbò rí tẹ̀gbẹ́ wọ́n kàkí òkú bọ̀nú ẹ̀ wọ́n tún yọ́bọ̀ rẹ̀ padà tí wọn ò ní rí òkú bí wọ́n ṣe ń lóòdù ammunitions wọlé nù. lérò ń gba apáwọn òkú ni. òkú ni wọ́n ń pè wọ́n sáré táàtì lọ́lọ́ tẹ́ orí twenty mọ̀ wọ́n wá ń kó lọ sínú àjálẹ̀ nígbà rí pé kí ní ìtítọ́ tán fẹ́ lò ó wá jáde síjọba wọ́n pa pa pánú mùsùlùmí lẹ́rìn àwọn àfáà pé fatiwa jáde pé kí la bẹ́ẹ̀ ṣe báyìí wọ́n ní àti mọ́sálásí o àti bí ẹ ti ṣe tọ̀wáfà àti nǹkan kan o ẹ lé gbogbo mùsùlùmí jáde ń bẹ̀ ẹ wá bọ́ǹbù bẹ̀ mọ́lẹ̀ ìjẹ́ sínú wọ́n tó wá tó kọ́ padà bákan náà a rí asaru rẹ̀ wípé kéèyàn pa mùsùlùmí kan ó burú jáì lọ́rọ̀lọ́rùn pípọ̀ kéèyàn wá wó káàbá nǹkan bú ni tí ò dá ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ kí wọ́n wó káàbá ó fúyẹ́ lẹ́sẹ̀ ju kí wọ́n pa mùsùlùmí kan lọ torí àìmọ̀ mùsùlùmí ní pa yìí o wọ́n tó kà bá kọ̀ àbí òtókọ́ ṣé o pé tí ń pa wọ́n lè tún ẹ̀mí wọn rán ẹ ń bá wa ń bẹ ní kaaba ayinu kaaba òun lọ́gbọ̀dọ̀ lójú kọ ẹjọ́ ọ̀bà sí ń bẹ̀ ṣàtúrò lọ́wọ́ bá wí ọ̀nà bíi kaaba wa wọn lọ́nà ìbò ní kaaba wa ó wọn lọ́nà ilẹ̀ haúsá ọ̀nà ilẹ̀ haúsá máa dojú tí n bá wá ti ẹ̀rí nǹkan kan tó ń sọ fún mi wípé à tí n bá fìdí ẹ̀ báyìí òun mo fi mú bẹ̀ ọ̀dà bí n fi irun mi ti lálàáfíà eléyìí ni ó jẹ́ tí ó di òye wa pé ká lọ fọ̀ kú ọ̀lọ́pọ̀lọ́ wọn ní kíni kọ́ ọgbà pé ibi tí wọ́n bá ti lójú mọ́sálásí kọ ọ wà á fì inú tó bọ́ kíbla àwọn ẹ̀dá kan bíbá wọn wọn a máa kírun bí náà yá àwọrùn yóò tó wọ́gbẹ̀ bákan náà ìbẹ̀rù ọlọ́run ṣé ń bẹ́ ń bi kéèyàn máa wọ́rùn náà rán kó dúró fọlọ́ nǹkan ilé nǹkan bẹ̀rù ilé nǹkan kíni o. ẹnu mi bẹ tẹ ẹ pé kíní ti máa náwó ti di style. ẹ ṣé bẹ́ẹ̀ rọ ọlọ́ni ẹnì kan wá lóhùn ọgbà àà musa bẹ́ẹ̀ yẹ sọ́ra o ṣé bẹ́ẹ̀ sì jẹ̀ máa lọ́ni nígbà tí a bá wà ń bẹ́ ń bí tẹ́mi ń bẹ́ ń bí. tí n bá ti rí tí ó sọ fún mi wípé ibi ọwọ́ rẹ̀ ń mọ wọ́rọ̀ dojúkọ tí n bá dojúkọ nírùnú ó ní bẹ́ẹ̀ ọwọ́ àmì tiẹ̀ ó dojúkọ kàbá pé kàbá rẹ̀ sírètì wáyé sírètì wáyé ẹnu àlá kàbá kàbá ọ̀lẹ́ ogun ayé kọ́dà kò tó ní mọ́sálásì ìfífẹ́ rẹ̀ lára ògiri rẹ̀ tàbá wá ní kàbárẹ̀ wájú wáyé tá mú láti bí ìlàjì bọ́glárì sí ibi ẹ̀ẹ́ sí ibi bọ́glárì náà tá mú bẹ́ gbogbo àwọn afẹ́ dojúkọ bá a ṣe kọ́mọ́sáàsì lásán àwọn tí ó ń bẹ́ ń bi tí bàbá tí ẹ wọ́sọ blue wà tí a jọ dojúkọ bẹ̀rù níbo ní ẹ̀dojúkọ kàbá ní ẹ̀dojúkọ ní àbófèrèfé kàbá wọ́n ti kó làálàá kí ló dojú kọ. òfegè. ẹ ọlọ́run ló jẹ́ àrùn kọ́kọ́ àbá ni ṣùgbọ́n tá a bá ní àforí àforùn kò fèrègé ní ẹlójú kọ. ṣẹ́tùrà ọ̀nà bí ọ wà tọ́lọ́run ti sọ ní lójú wọn nínú. so n clear. èyí ò lẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ́ kejì sáà ti rí ìrọ̀rùn tí ń bẹ́nu ẹ̀sìn wa o sáà ti rún kankan kan wàláhi wàláhi dáadáa lọ́rọ̀ mí fẹ́ ṣe ṣùgbọ́n kò sí mọ́ tí èṣe ó sì tu odidi mọ́sálásí ó túgbé ẹni mọ́sálásí bá ti kírun tí mọ́mọ́ bá ti fi ń bẹ́ tí ó bá ti rọrùn àti fìtẹ̀lé ìlé kírun lẹ́yìn rẹ̀ torí mọ́mọ́ mi rè ó ti bá ń fi èmi náà gbọ́dọ̀ fìtẹ̀lé àwọn akọ́nirọ́ ń gbà mọ́mọ́ ti fi ó ti gbé ti màmúmù bó bá wù mí ó sì alọ́bá yìí ti ń lọ báyìí ìdá ẹjẹ́ aṣọ fáwọn èèyàn ibi tá bá ti lè kọ́ mọ́sálásí báyìí kakọ̀ bẹ́ẹ̀ ibi bá lè kọ́ báyìí kakọ̀ bẹ́ẹ̀ ibi tó pé bílẹ̀ ṣe rí kakọ̀ báyìí àlè ní mọ́sálásí kọ́ àfi kakọ̀ báyìí kakọ̀ báyìí jí àlọ́ ń sọ fáwa ọ̀nà ọ̀nà ibi ọwà kò sọ pé àìnú rẹ̀ fáwa tá sì ń bẹ́ ẹni wíwà wà mí nà áyì fòkọrẹ ẹni wíwà tó bá wà láyé fáwa lè wọjà ọ̀nà ibi tí kàábà wà ó ní ẹdójúkọ kìí ṣe kàábà ojú ẹ̀ gan báyìí ṣé yẹ clear masala wa dé mọ mbẹ ń kàábà máa dojúkọ kàábà ṣùgbọ́n tí n bá wá wà lórí ìrún níbo ní màá wò ìsìn kàbà máa dojúkọ náà bí kàbà wa níbo ní màá wò àwọn àfáàlẹ̀ tí bá ń bẹ ní kàbà àtẹ̀ntí ò sì ń kàbà almusalli ẹn tí kí ń fọ́nà bàbá subhanahu wa ta'ala yanduru mawdi asujudihi ibi tí ó forí balẹ̀ òní ọmọ wò ibi tí ó forí ẹ̀kàbá ìní ọmọ wò oníṣẹ́ ẹlẹ́rìí àwọn oníyànsọ́ hádà kọlù limami abi hanifa wa shafi'i wa ahmed rahimahumullah olùrọ̀ tí imamu abu hanifa sọ imamu shafi'i sọ onímọ̀mù ahmed sọ wọ́n ní sẹ́ lẹ́rìí wọ́n láwọn lẹ́rìí ṣùgbọ́n sádìífì ni wọ́n ní sádìífì o atharu ta ni wọ́n ní atharu ibnu sirin wọ́n ní kánà sọ̀rọ̀ sálámi yóò tọ́ ti rọ́ ra'suhu fayandu fi salat anabi o sori ebai fayanduru mawbi asujudi yo ma wa obi jo fori ba ibnu sirin ke se sabe o naam e kọ́kọ́ mú sọ́wọ́ ni bo len tin kin fọlọ ma wo kò sí hadith kankan lórí ẹ̀ kò sí kini o kankan kankan bi anabi sallallahu sọ pé ida salla adukum falyandur àwọn malikiya imam malik wọ́n ní yanzur tilqa wajihi tí a bá dúró tí ń kírun fọ́lọ́n yóò máa wọ̀ náà wájú rẹ̀ báyìí kí sì lọ́fà táwọn maliki fi sọ bẹ́ẹ̀ nítorí pé gbogbo ẹtí bá ń kírun lọ́rọ̀ mọ́ malik tó bá tiẹ̀ ẹ mọ̀ pé al-i'tidal tó ló fi jẹ́ pé agbọ́dọ̀ bá wọn àfààyè al-i'tidal kẹ́yìn ò déédéé ara ń ti máa ń múnra ẹ̀tìdálù ní tí ma wá sí báyìí lọ́dọ̀ malikiya ẹ̀ nírọ̀ nítorí pé ẹ̀dùn déédé ilẹ̀ ẹ̀sì fi wo bí tí ẹ forí kan àwọn ọba ṣùgbọ́n bẹ́ẹ̀ sì ni Allahu Akbar wọn ni tí wọn bá ń wò lọ́ọ̀kan àtẹ́ntó súnmọ́ pé eléyìí dúró tí ọ̀wọ́ ó sì plọ́mù so ó clear nígbà tó di pé àwọn àfáàǹsẹ̀ fanfa ṣẹlẹ̀ ní àdé ní ìṣẹ̀báyìí allah akbar tó o sì tẹ́ kí báyìí mú ogun eh, kí ló dé torí ọ̀nà wàláì wọ́gbẹ̀wọ́gbẹ̀ lọ́pọ̀jù náà rọra sí kó sì dá kí la fẹ́ gbà ń bẹ̀ àgàwárà mẹ́ríkàzì níbo ti rẹ̀ rí ẹ̀ ẹ̀rí la ẹ̀rọ ẹ̀sìn là ń sọ ẹ̀rí la níìdì ta ni ọmọ wọ́gbẹ̀ wákà kan náà la bá gbọ́ pé fóònù rìn kí ọba dìde sùn ẹ ti ṣe kọ́kọ́ wo gbà ṣé ìdí pé bẹ̀rù ọlọ́run ni mo ṣòro sí ẹ̀mí. níbo la ní ọmọ wo lọ́mọ mọ̀ malik iwájú rẹ̀. àwọn apá kan àfa wa ní ẹjẹ́ àsòǹpin ya ẹni tí bá ń kírun fún yàn àtẹ̀ntí ń dàrún kí òun àti máàmù ìdájọ́ wọn máa papọ̀ káwọn ọmọ òwe tí forí kàn ọmọ ìmáàmù wọn ní kílẹ̀ rí ṣe ń tún ṣe ń pàṣẹ yàbí ó sì ń lọ bí ó ń èmi àti jọ ń kí lẹ́yìn mọ́mù wọ́n ní ká máa wò ká máa wò mọ́mù wọ́n ní sẹ́yìn lẹ́rì wọ́n náà lẹ́rì wọ́n ní kílẹ̀ rí yín wọ́n ní jẹ́ àfi sahihayn min hadith jabir abdillah radiyallahu ta'ala anuma wardahuma fi qissati salatu rasalam salat salat al-kusuf annabi kírun níjọ́ kan wọ́n ní kusifati shams على عهد رسول الله صلى الله عليه وسلم في يوم شديد الحر ọjọ́ kan bẹ òrùn yọ òrùn ní sọ́ni 15 ṣe bí amẹ́ríkà ọ̀ka nàìjíríà tí ẹka nàìjíríà ọ̀ka nàìjíríà ní ibi tí ọjọ́ pé òun láwà táà ní sílé ọ̀sán náà tí èdè parí oṣù tí ẹka nàìjíríà abẹ́ ẹ̀gbọ́ròyìn rẹ̀ ní wọ́n ọ̀ka nàìjíríà mọ́ wọ́n ọ̀ka mọ́ barakallahu fi mọ́ta wọn ni mọ́ta wọn wájú kí n wọ ọmọ amẹ́ríkà náà wá ni àwàdúpẹ́ o àwàdúpẹ́ o èyí tó jẹ́ àdúpẹ́ ni wípé a sì ń bẹ́ tọ́lọ̀ fi sí amúsùlùmí a ní ẹ̀kẹta àkọ́kọ́ sí iwájú táàfi pé àhàhà ah, ah, ah. àṣẹ́lẹ̀ wa ni àṣẹ́lẹ̀ làṣẹ àwáwá ẹjọ́ àkókò sọ bẹ́ẹ̀ náà sáà ní tọ́bọ̀ wá sí àmùsùlùmí tó tún jẹ́ agbọ́n sáà lè dúpẹ́ rẹ̀ tán ṣé agbọ́ lẹ́kítọ̀ Obama lọ́sẹ̀ tó lọ tó fi ń sọ iye déédéé jẹ́ máa máa gbọ́n tíṣẹ̀lẹ̀ láyé ni tó fi ń sọ iye mosque tó ti wà ní Amẹ́ríkà naam ẹgọ́ ọ̀rọ̀ gidi ń bẹnú ẹ̀ ètè sì ń bẹnú ẹ̀ àfáà ní ẹni tọ́wọ́ bá ti gbọ́lọ́dún àti èsè mùsùlùmí yẹ̀wò láìmọye gbà yírí ẹ̀wò àtàwà ìnáàdùárò yàwó máa ń tàwà dúdáhùn. àtàwà ìnáàdùárò yàwó máa ń tàwà وسم عندهم قد دس في الدسم فسم عندهم قد دس في الدسم تري فسم عندهم قد دس في الدسم فسم عندهم قد دس في الدسم kèfèrí rẹ̀ ní sí ọ nínú ẹ wá ń dùn. àtàwọn iná àti àrùn yẹn máa ń tàwọn dúdà ó ọ̀gándà skul lẹ̀ lérí abìkan gbogbo mùsùlùmí ń bẹ lérí àwọn òní sukú pàdé ọlọ́run. amina. sukú pásítọ̀ lọ́wọ́ ni wọ́n gbogbo wọn ti wà ń bẹ ní bọ́rọ̀sì kan bá dé wọ́n sàṣà wọ́n kàn parí sáfíìsì náà ni pé kí láwọn máa káàkiri máa gbàṣẹ twenty thousand fifteen thousand káàkiri káwọn ọ̀rọ̀ máa wọ́n sàdọ̀gbọ́n gbalẹ̀ kan mára wọn kankan náírà bá bẹ̀rẹ̀ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ gbogbo mùsùlùmí lọ́mọ ọmọ wọn padà ìmú ìsàdúrà fún gbogbo mùsùlùmí tí ń bẹ lérí abẹ kọ̀ọ̀pẹ́ ni pásítọ̀ bá gbé gbàdúrà mi òjijì wípé òní gífìtì fún àmọ́ mùsùlùmí tí ẹjọ́ bẹ́ẹ̀ ó ti rọrẹ́ kéèpù jọ ní bá a fún àmọ́ àwọn òbí sì dùn ó gbà wọ́n sì padà lọ lọ́dọ̀ àwọn. àtàwọn iná dàrú yàwó máa ń dúdà o. wàláì tá a kẹfìrí bá lọ rèé fi ìfẹ́ hàn jọ kan fàṣùmù ìdáhùnmù kọ̀dídùsàfidàsàmì fàṣùmù ìdáhùnmù kọ́dídù sàfidàsámi. torí fasomo ìdáwó kọ́dídù sàfidàsámi fasomo ìdáwó kọ́dídù sàfidàsámi. májèlé téèyàn jẹrú ẹ kó tún sórí ẹ pẹ ó ti wà ń sálẹ ọbẹ̀ ọ̀hún ọmọ àyà. tọ́kì ni n wò lókè. ló ń gbẹ́pọ̀ lójú. Ah! bọ̀kọ̀tọ̀ basumu indahumu kọ́dídù sàmì dásàmì basumu indahumu kọ́dídù sàmì dásàmì nísàlẹ̀ fẹ́fẹ́ láì. àwọn ń bọ̀ ẹni tí ọmọ ẹwájú ìmáàmù yìí anábìjọ tí oòrùn oòrùn oòrùn ọwọ́ lójijì lọ́sàn-án gan oòrùn tó ti mú jóná lọ́hùn-ún ń ta àwọn èèyàn lábẹ́ yìí títí ta ìní agbára pé ìlọ́bá sì wọlé lòṣùpá bá sì jáde ní ìlọ́bá sùn jẹmọ́ gbogbo tó ń pa kùsùf nígbà tó ṣẹlẹ̀ ànábì ń sáré kí kọ́dà ọwọ́ aṣọ asọ́fẹ̀ lè máa jábọ́ lára rẹ̀ báyìí tí ń sáré lọ mọ́sálásí ẹ̀rú ti bá gán nínú ìwáyà ó wá ní fàdọ́nà sọ̀sára annal qiyama qad qamat ànábì ìṣẹ́báyé ti fẹ́ parẹ́ nìyí àwọn àfáwà ní kí ni jábù láàrin èèyàn àti gbogbo àwọn signs of head of this age tí a lè ṣẹ̀ṣẹ̀ wá ń sọ fún wa wọ́n nítorí wọn ètí ìsọfún tẹ́lẹ̀ wípé ayé ò ní parẹ́ lójijì ó ní àwọn sáyẹ́ǹsì kan tí ọ̀kọ́ ṣẹlẹ̀ jamaa èmi ò wọ́sẹ́ o ṣùgbọ́n wàláì nínú àwọn aṣọ́tò sáàtì kúburọ́ wàláì wàláì láìpẹ́ láì jìnà nílà kan jáde ẹ máa wò gbogbo tí ń bẹ lọ́wọ́ kálukú wọnú àìdá kó tètè pátí o wàláì láì pẹ̀lẹ́ ìjìnlẹ̀ rẹ̀ mà abdul salam wá bóde ọba mọ́sálásí fasọ́là bihim fa àtọ́lá lùkìyàmà hátà jáàlù yàkìrún alẹ́bí wa pẹ́ lórí ìdò tó fi di pé ọ̀pọ̀lọpọ̀ sàbẹ̀ nílẹ̀ tẹ̀ ń dákú jẹ́mọ́ ẹ̀ bá ní sọ fún màmú ọ̀hún tọ́lá dìífì ilé ìlérí ìhun tó fi lọ rẹ̀ kò di sọ́tù bákọ́rọ̀ lásùbà táwọn èèyàn fi ń dákú lẹ́yìn rẹ̀ ẹ sọ fún pé kí ló fà táwọn èèyàn fi ń dákú torí pé ànábì ń kírù yẹn lọ bí pé sáyé ọ̀parẹ́rẹ́ ni ọlọ́run bá ní mú òye wá padà àbíkọ́ ọgbìn wa sórí ibi tá a wà àti bí ọwọ́ yìí ọlọ́gàn kẹsì ni ó ń gbóhùn ọmọ èké lásán lọ́mọ tí ó jẹ́ wípé ìyá rẹ̀ ó bí sí pẹ̀lú rẹ̀ tí èyí tí ìní pé wọ́n lawọ ẹ̀sìn bọ̀ lọ́rùn àti bí ó sì rún ẹ̀kú gbùgbù ó sì gbọ́ gbì í táwọn yẹn nàlẹ̀ lẹ́yìn ń bá rún lọ. nígbà pẹ́ fàrọ́kà fàtọ́lẹ́rùkù ó rúkú ló tún pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ nírúkù súnmọ́rọ́fà ó gbórí òkè pẹ́pẹ́pẹ́ kí ni ó ṣe yóò forí balẹ̀ súnmọ́rọ́kà ló bá tún rúkú ẹ́ ìrú فكانت أرب فصلى ركعتين فكانت أربع ركعات وأربع سجدات ركوع النبي واجمعين سيدنا جمعين nígbà tá nàbí tọ́sárámàtà ànábì wa dojúkọ àwọn sọ́ọ́bà padà pé lakọ̀dì ọ̀rọ̀ ìdọ̀tẹ̀ àlàyé à ní falil jannata wan nar bí mo ṣe dúró lẹ́ẹ̀kan yẹn tí mò ń kírun lọ fún lórí inú náà ni o alùpùpù wa sọ tó ṣẹlẹ̀ sí ẹ rí wípé wàláì wọ́n gbé àwòrán àlìjẹ̀nnà àti iná wá síwájú mi báyìí hátà nígbà tí wọ́n gbé àlìjẹ̀nnà wá láwùtà náà wọ́n tù mí ní àǹkúdán ǹkúdù síngúlà ànàkídù òní tí wọ́n bá mú inábù grẹ́pù igi rẹ̀ tó ṣe wọ́n lọ́wọ́ lọ́wọ́ èntí sọmọ ní ìsọmọlọ́n sọmọlọ́n igi tí wọ́n bá gé ẹyọkà tí wọ́n gé o ní ǹkúdù kan tí iná bù bí 50 lè sọmọ anábì ni mo náwó sí iná bù yẹn tí n bá gé nǹkan kan bẹ̀ ni tí n bá tí tí ó ní láwọn tànàwọ́tò mi ní àwọn ǹkúdà ni mo fẹ́ gé egige kan tí bí ọmọ iná bù bí 50 tàbí 30 lè sọmọ ṣùgbọ́n fàkọ́sọ̀rọ̀ ti yẹ́ di àánú ọwọ́ mi ọ̀wà tó nínú rìwáyà mi tani àwọ̀tù mi na àwọn kúdàn mọ́ náwó pé kí n gé kan bẹ̀ wà láwùkọ̀tà àtùhù kápẹ́ mo rí gé ni tí mo mú wá báyìí tẹ́mi àti yín jẹ́ la àkáltù mínú máa bá kìí àti dúníà ẹ máa jẹ òǹkúdù yẹn táyé parẹ́ gbogbo yẹn lè jẹ tán èso kẹrẹ́tì ẹ̀mẹ́ ọ̀nà ẹwà ìpẹ̀tẹ́rẹ̀ ti lọ bí ọ̀n bá ti sọ́ọ̀tì àlìjẹ̀ náà wà láti bá kí wá ní túnmọ̀ ọ̀rọ̀ tánàbí ìsọ yẹn ṣé ẹ mọ̀ pé tí ń gbé wá báyàn ẹnìkẹsẹ́ ó ń polówó wípé MTN ní ẹ máa ra MTN card MTN line tó bá ti rà kọ́ báyìí one billion naira ọwọ́ akó òun báyìí nínú tẹ́lì lèyẹ náà gbé ah, ọkùnrin kọ́wọ́ ìfún mi kí wọ́n máa sọ àìfẹ́ wallahi mo rí owó lórí wọ́n ní orítẹ́lù sọ wallahi one billion ní cash kápẹ́ mọ́ parí kò ní wallahi gbogbo ní ọ̀pọ̀ kan fún torí pé bíi tẹ́lì ìlọsí jẹ́ sí ànábì ìtumọ̀ ń tànàbí òfin rí mọ́nà ṣùgbọ́n ìfẹ́ tó ní sí àti bó ṣe clear sí wọ́n náwó ọgógé kò clear àníbí wá ní hínàrọ̀ àìtùmú ní ẹ̀yìn sàbẹ́gbàtẹ́ rí mi tààkọ́rtù wàtàkọ̀dámtù bó ti ń kírun lọ fún yín táìmù kan mò kírun báyìí wọ́n tàkọ̀ mò sí báyìí mo fẹ́ gé kìíní òun tó bá jẹ́ pé ẹni tí ń bẹ lẹ́yìn òní máa wò mọ́mú rẹ̀ ànábì òtún ní máa firi lẹ̀ fún wa kò sì wá yín tiẹ̀ sí nkírun lọ ni hina taqaddamtu wa ta'akhkhartu wa ra'aytumuni nígbà tẹ́ rí mi tí mò ń ṣe báyìí tí mò ń ṣe báyìí ká pé bi tí à ń ti ń kírun ẹ̀yìn mọ́mú náà máa wò rẹ̀ wọ́n máa pè ọ́ ah, nígbà olùsí báyìí olùsí báyìí ah, àmọ́ ẹnì kan ò sí bẹ́ẹ̀ wal hadith mọ́ sọ́nà Bukhari ta'ala wà á dé hada dalil ṣe àtìrí wájú istidlal ibi tẹ́ ti mẹ́rin so clear. دليل آخر رمي النبي صلى الله عليه وسلم جاء في شيء أيضا nígbàtí ànàbí tí wò tí ìṣe mímbàrí fún mẹ́gbẹ̀fàmì bí ẹ ṣe bá ṣe mímbàrí sallallahu alaihi wasallam amsa wa ogun mímbàrí lọ ogun mímbàrí lọ àsìkò ọ̀run ló sì tó ọba ní wọ́n sẹ́kọ̀ọ́ bá sì kọ̀ọ̀má òun wá dúró bí mímbàrí bí bá ń kírun fáwọn èèyàn orúkú tó ti afẹ́ forí balẹ̀ rọ́jì àkọ́ àkárí yóò fẹsẹ̀ rìn wá sẹ́yìn báyìí ìtumẹ̀ yóò wà sọ tó sọ kalẹ̀ yóò forí balẹ̀ lẹ́ẹ̀lẹ́ yóò tó jókòó yóò forí balẹ̀ lẹ́ẹ̀lẹ́ àṣàbẹ́nà ìkìlọ̀ fún náà ni o tó ti ti fẹ́ dìde padà yóò lọ padà sórí mímbàrí o bí ẹ ṣe wá sálámà ìjọ́nà lọ́hùn ànábì ni mo ṣe ń tí mo ṣe yìí lìtà támù bí kẹ́ẹ̀lẹ́ máa kọ́sẹ̀ mi wọ́n lìtà àlàmú sọ̀lá tí kẹ́ẹ̀lẹ́ mọ bí mo ṣe ń kírun tọ́rẹ́ ń kúrú ń bẹnu yín ẹ̀tọ́ ga ń bẹnu yín tí ń bá sì sì mẹ́yìn náà wọ́n wà abilérè nípa bí mo ṣe ń kírun tí wọn ò bá síjú òkè báyìí wọn máa wò máa mú wọn ṣé wọn rí bá ti ń ìgbà tí ń lo òkè ìgbà tí sẹ̀sẹ̀ wà ń forí balẹ̀ lẹ́lẹ̀ tí ò forí balẹ̀ orí mi bàrí yẹn ó dẹ̀ lílu kejì thalith eré ẹlẹ́ẹ̀kẹta àdéhìtẹ̀ tí wọ́n náà pààrà ń bẹnu sahih ma kàtó sọ̀rọ̀ kékeré lórí ẹ̀tọ́ báyà jaa fi sunan anna sallallahu alaihi wasallam ma akhadhu yu'allimuna an-nasa kayfiyata sallallahu alaihi wasallam nígbà tó pa àwọn èèyàn bẹ̀rẹ̀ sí àwọn sàhábà wọn kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ bí ẹ ṣe máa ń kírun máa ń kírun hàn kan wọ́n bẹ̀rẹ̀ wọ́n àwọn sàbẹ̀ wípé ha akẹ́rù sallallahu alaihi wasallam yaqra'u fi surati sir sábà bíi máa kéwú níbi tí ọba ti kéwù jẹ́jẹ́ táyì bá ti kéwú òkè ṣé tó máa kéwú bẹ̀ náà ni wọ́n ní ah, a nǹkan fàájà mbẹ́ o kọ́ra nǹkan sọ̀rọ̀ mbẹ́ wọ́n ní kayfa ta'lamuna dhalik àwọn tàbí wá bí àwọn sọ̀hábà lérè wípé bóòlẹ̀ sí màmá wọ́n ní kunna na'lamu dhalik bi ittirabi lihiyatihi àmọ́ mà pẹ̀lú oorun tí ń bẹ́ ń bì yóò mọ̀ lọ́bàá yìí lọ́bàá yìí lọ́bàá yìí lọ́bàá yìí kápẹ́lẹ̀ ni ẹ̀wọ́ sí wọ́n kò clear a sì wí táwì ìkan níbí ò sí inú ọrùn gbà. ẹ nípa rẹ bàbá àyà kò là. awo ò ní bú ẹnìkan lókùrúgbà tí ọba ti pe ànábì ló ń rọ wọ́n ní òṣàṣù ẹ̀ndẹ́rùn léwò ní ọ́nà bá ń bẹ́lọ́n kó ọ̀rọ̀ fún mi bọ́ lódodo alágídí inú bú ni mí ni èyí sì bẹ́lọ̀ kí n gbérú ẹ̀ pàdé ẹ̀ wàlẹ́ ọ̀rẹ́ wàlẹ́ ọ́ èyí tó lè dá wàhálà alẹ́ ẹ̀ ẹ̀yìn náà gbọ̀gbọ̀ ilé àlẹ́ àwọn ilé ẹ̀ sọ́mọ sọ́mọ ń gbálẹ̀ ìgbálẹ̀ náà ẹ̀ gbọ̀gbọ̀ ilé àlẹ́ ilé wọn dá àtàkà yìí wọn wá lọ bá pé ìwé ẹsẹ mùsùlùmí mùsùlùmí lẹ́yìn pọ̀ mùsùlùmí ní tìǹsì làwà ìwọ ọ̀tá wa ni wọn tani ọ ọ̀tá wa in tó ń kálukú ọ̀bà tí ilẹ̀ ṣe nú ẹ̀sìn tó o sì mọ̀ pàdé náà bì ṣe ọ gbọ́dọ̀ yọ̀nú sí ọmọ wa dìfẹ́ǹdì ẹ̀ tí bá ń ṣe nígbà téèyàn ní ìgbà tínú mu tínú mu bá ìjú láyé tó ń bá tẹ́lẹ̀ àbá kọjá àwọn kìnìyàn ń sọ wá lẹ́nu. àwọn bọ̀ ààrẹ rí i pé ẹ tí bá ń bẹ lẹ́yìn ìmáàmù ta ni ó máa wo ọ̀dà àwa ní hálà kan tí hadith wà lórí rẹ̀ hadith ta ni hadith jaa fi sahih bukhari min hadith abdullahi bin zubair radiyallahu ta'ala anhu ardahuma ahadul abadila téèyàn bá wájú kò tí ń sàtàyà èèyàn gbọ́dọ̀ wọ́wájú kọ́gbọ́dọ̀ ojú tó forí kàn ọwọ́ rẹ̀ kàrẹ̀ báyìí ni wọ́n máa wò ó ní káàna rasulullahi sallallahu alaihi wasallam la yuqtiu basaruhu isharatahu ọwọ́ tánà bí bánà báyìí tí fi ń báyìí bí ó sì jókòó ní tí ó bá sàtàyà rẹ̀ ibi tí ó máa gùn sí tí ó fi parí nígbà tí ẹ̀rì ti wá lórí eléyìn tó sì clear ajẹ́ àtẹ̀yìn o níbo láà wò tí a bá ń dàrún ó kí náà lọ́ọ̀gá bọ́ wájú ẹ́ ẹ̀yẹ̀ dárò kí o tó ní ọmọ bàbá wọn lókìrì ní bàbá ẹ̀ ẹ̀yẹ̀ dárò kí o ní ọmọ bàbá wọn sókìrì náà jamaa aláwòye téèyàn bá ń dárun kí níbo ni ọmọ wò yóò máa wo ilẹ̀lẹ̀ yóò máa wo ibi tí ó fi orí kan tàbí tàbí kí ni Ismail tàbí kọ́ máa wájú bá a ṣe wá gbọ́n ṣe mọ̀ pé ẹni tí ń dárun kí tàbí màámù ó nù tàbá wá fẹ́ ṣe jámù láàrin ọ̀rọ̀ méjèèjì kí láfi ṣe jámù torí àti kìíní àti kejì kò sí àdífì gangan fún ìtìhádù ni wọ́n ń ṣe ìgbìyànjú ni wọ́n ń ṣe kọ́ ìdá sí sọ fún wa wípé àlìṣìhádù la yunqadu bi mithlihi tí àfa ìbájágbá àfa tí ó ṣe ìsìnbáàtù ìdájọ́ kan láti bí ọ̀rọ̀ kan lápẹ̀rẹ̀ lápẹ̀rẹ̀ nínú òfin tí Nàìjíríà ń lò nígbò ni òfin tó déèyàn ọmọ kiri o years nínú islamu nǹkan tí wọn bá balaga sọmọ ọdún méjìlá ọmọ balaga ní ìsìn ẹn tí ìyẹn sẹ mọ pé ìlú ti dàrú jìnnà kílẹ̀sì gbélé lọ́dọ̀ ìmáàmù Malik tí ọmọ èké tó bá lọ rí páyàn ń tà ń pè lọ́mọ èké nú ẹ̀sìn wà lọ́mọ tí ò tí ìgbàlaga ọwọ́ apáyàn bọ́tọ́ mọ̀ ní tí wọ́n mọ́ 15 years kọ̀kan tí ìgbàlaga ni lọ́dọ̀ ìmáàmù Malik ṣáfìrì wọ́n ní wọ́n ò fi ilẹ̀ imam ahmed abu hanifa wọn ọba wọ́n ní ọmọ èké tọ́lọ̀rọ̀ ìpáyẹ̀ náà wàhálà ńlá ní ọmọ dálẹ̀ ṣùgbọ́n tá a bá wo dẹ̀lílù ẹnìkíní dẹ̀lílù ẹnìkejì wọn ọgbà pé ọ̀pá pé kọ̀ sọ́rùn ọ̀ràn rẹ̀ ṣùgbọ́n ṣé wọ́n lè fi irú ìṣesí rẹ̀ wọ́n lè fi jẹ́rìí ọ̀rọ̀ àrígbà míì àwọn àfáà kan sọ pé ẹ̀jẹ̀ àṣẹ báyìí àwọn kan sọ pé báyìí ni ṣùgbọ́n gbogbo táwọn àfáà bá ti pín méjì lórí ẹ̀ tí ò sì sí ẹ̀rí tó wá dàrẹ́ẹ̀tì tẹ́ pé ìgbìyànjú ń tẹ̀mí gbọ́yé nù rẹ̀ ó ní mo fà jáde ìgbìyànjú ń tẹ̀yìn gbọ́yé ó mo fà jáde tó bá jẹ́ pé mi ni mò ń jẹ́ àgbà àfáà nílùú wambi tí eh, tí mo bá ti mú òun lẹ́yìn náà lèmi àti ọjọ́ máa fi sin lọ́hùn tí àfa àti ìyẹn bá wá dé níjọ́ mi tó ń òmú tẹ́mi mi tó jẹ́ àgbà àfa náà lẹ́kọ̀ọ́ nínú ṣẹ̀ríà yọ̀ọ́ dàkẹ́ ní ọmọ ìwà báyìí tí è padà lù rẹ̀ níjú èmi náà bá wá lọ ọlú ẹ̀ tí mo bá ti ń sọ̀rọ̀ lọ tó wá jẹ́ ìdàkejì ń táwà mú bì bẹ́ẹ̀ sì gbọ́dọ̀ pẹ̀lú lọ́rẹ̀ torí pé alistihad ń bá jẹ́ pé ìgbìyànjú àáfàá kan pẹ̀lú ń ọ̀rọ̀ ọlọ́ àti ànábì tí èé ṣe wípé náà sùn wá ọ̀rọ̀ yẹn mẹ́lẹ̀ láàyò nǹkan dòbí mífìlì yìí àyí torí rẹ̀ datẹlòmínú torí kọ̀ sẹ́ni tó lè sọ pé bọ́lá àtàrí bìí ṣe wí sírẹ́tì rí. sọ ti clear. kò clear o. kò clear o. <laughs> màá wá bá mẹ́rin wá dáadáa sí ìsìn ṣáàlà ṣùgbọ́n jẹ́ ìṣáyé ah ṣe mọ́kìlò ni ó ṣe ó a ní tó twenty two minutes four <laughs> one ẹ ẹ ẹ ẹ tó bá ti wá rí bàǹtá ní ọ̀bàlẹ̀ ìṣẹ́jámù ìṣàrí bàǹtẹ̀ ìṣẹ́jámù tó lọ́jọ́ ti lọ ẹnu ẹnìkan ọ̀gbá kọ́ sọ pé ti ń dárúkú tàbí jẹ́ mọ́ fún yàn kọ́ máa wo wájú ẹ̀ tàbí kọ́ máa wo ibi tí ó forí bà ibi tí ó mọ lékún payà rẹ̀ oníkọ́mọ wò. ẹyọ kí ló jẹ́ aṣọ bẹ́ẹ̀ tó dúró sí mẹ́sù mọ́sí aláwádé adẹ̀ nídìí mọ́sí aláyé. man kana musalliyan fi jawfil kaaba ẹ jẹ́ bá wá sílẹ̀kùn kaaba tó wá wọnú ẹ̀ tó ń kó bẹ̀ níbo ló ń ah, wọ́n lójú kọ́. àdá ah, alẹ́fẹ́lẹ́ yìí o èmi ń sọ pé ẹ ti gbèrú ni o àṣekí ah, ni o bákan náà masala ń bẹ lórí eléyìí o ẹ lè lọ́ọ̀rẹ́ fi máìkì sẹ́nu rẹ̀ tàbí kẹ́ máa pílẹ̀ kí ló kọ rẹ̀ torí tásìkò òun bá ti tó òun ó pèrún níjọ́ tí a ń rí kọ́ọ̀dù eléyìí ó lè jásìkò òun kan àsìkò òun ti lọ ó sì lè má jásìkò òun tí a ń kàn rí kọ́ọ̀dù ẹ̀ lẹ̀ wọn èèlò eléyìí fóònù tó ṣẹ̀ wọlé o wọ́n ti pè ní ìpè ó ti jó ó lè má sí láyé má sí kí ni ẹ kílíà àwọn jimá àwọn mọ́sálásí kan ti wà ní ìsìn ipe kọ́dà ọ̀lẹ́ mọ́sálásí ìjà irun Saudi ní pẹ́ mẹ́. n ta fi kọ́ọ̀tì eléyìí sàgbọ́yé ojú kanu bẹ́ẹ̀ yìí sì ń pẹ̀rọ àìdálé fún o tá a máa dà lóhùn ẹ má dàálé fún o ẹ ń ṣèkiri ṣé kásáré sọ ti ẹni tí ń kàbà. ẹ ń bá wọn bẹ ní jọ́ọ̀fù kàbá inú kàbá gẹ́gẹ́ lọ́wọ́ wọ́n sílẹ̀kùn fún ọwọ́nú ẹ̀ àkọ́kọ́ àwọn ṣí àsọ wípé wọ́n bí alice inú kàbá ẹ sọ fún wa pé òpùrọ̀ ni wọ́n yẹ ṣé àwọn òpùrọ̀ ni wọ́n àwọn alága ẹn bí ibẹ̀ ni Hakim ni Hizam àgbàlagbà olówó ni ní Madina èèyàn dáadáa ni ó ní màmá rẹ̀ bí sí jọ́ọ̀fù kàbá. bákan náà ṣe ń bá wọnú kàbà kọ̀dọ̀mọ̀ náà àwọn tí wọ́n fẹ́ máa gbọ́rọ̀ àwọn olóṣèlú ní a máa sọ bá ń fún gómìnà tàbí chairman àánú lọ́kà gọ́ọ̀mẹ̀ tàbí nkankan tí gómìnà kan bá ti ẹ̀wọ́ ọbẹ̀ láyé àwọn ilé fọlọ́mùnà pé kéèpé ẹ̀mẹ́wàá a sì rí gómìnà kan tó jẹ́ ní stéètì ìrí tọ́wọ́ ọbẹ̀ lẹ́ẹ̀mẹ́wàá wàláì kò sí mo tún fọlọ́mùnà tọ́ba wa ní ọwọ́ à pé gómìnà kan ọ̀bẹ̀lẹ́ mẹ́wàá ẹ wá bí pé nú ẹ̀ mẹ́wàá àti àbúlà àbí tá a lè ka ìgbà tọwọ́ bẹ̀ tó kóde tọ́sọ̀rọ̀ ẹ̀ka bí ọ̀sọ̀ ká sẹ̀sìn ọlọ́ọ̀ni ṣé kí ni o ẹ̀sìn ni ó ṣe o ẹ ti ń kírun nù kábà fa ìnáwó yàtàwájáwò ayàtàjíà ṣáà gbogbo bí ọba wù nù kábà nínú rẹ̀ gángan báyìí oníkọ́ máa dojúkọ pẹ̀lú mẹ́jẹ̀mú kan nǹkan báàbù lè káàbà ti maftuhan tí ó ń bá sílẹ̀kùn kàbá alẹ́ kò gbọ́dọ̀ dojúkọ bẹ̀rún tóró ti dojúkọ òfèrèfé kò níran ṣùgbọ́n tó wà lè dojúkọ bẹ̀ nǹkan lè ataba tó bá jẹ́ wípé ẹnu ọ̀nà ni ataba ataba ni intermittent step kà tó wọlé nítorí pé ìdí ataba yẹn ó ti dí ààyè kan ó sì túmọ̀ pé ara nílọ́wà ìtì akọ́lò náà a ara kàbálẹ̀ ló ti ń dojú kọ wassalamu alaikum warahmatullahi wabarakatuh